wọ́n ní wàlá yuba'u shay'un min al-udhiyah kọ̀tọ́kátà kankan kọ̀tọ́kátà kankan nínú ẹran léyà ọ̀rọ̀ nípa títà kankan nínú ẹran léyà bí ó tọ́ bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ rí nípa ẹran hajj bẹ́ẹ̀ náà ló rí nípa ẹran tá a pa fún àkíkà a gbọ́dọ̀ tà kankan nù ẹ̀ a gbọ́dọ̀ tà kankan nínú rẹ̀ wọ́n wá ní wàlá yorùbá wọ́n sọ pé wàlá yẹbi o nítorí kó lè bá kárí èèyàn púpọ̀ ẹni tó tu ẹran léyà fúnra ara rẹ̀ tó fowó rẹ̀ rà kò gbọ́dọ̀ ta kankan nù ẹ̀ ẹlòmíì tí èsì sọ̀n ló fowó rẹ̀ rà òun náà gbọ́dọ̀ mú kankan tà nínú ẹ̀ bóyá ẹni tá a fi ṣe sàrà fún abẹ́ni tá a bùn lẹ́bùn rẹ̀ abẹ́ni tó jogún rẹ̀ lẹ́yìn tí bàbá pẹran sani bàbá kú ẹ gbọ́dọ̀ ta nígbà tó ti pé ẹran léyà ni. tọ jildun awọ ni o wàlá ghayru o àbí nǹkan mi ẹ gbọ́dọ̀ dà kankan. nkìtọ nígbà tá a ti kún tá a ti yọ awọ sọ́tọ̀ kí ló kankan nínú ẹran tọ tí. ẹ bá wà ní ta nǹkan kan lọ ẹ tẹ ẹ lè fi nǹkan kan nínú rẹ̀ kẹbi sowó iṣẹ́ bẹ́ẹ̀ ní tọ́ba bá yín ta yẹn rẹ̀ rárá o ẹ ti ta náà nù ẹ gbọ́dọ̀ fi sowó iṣẹ́ rẹ̀ yọ gbowó iṣẹ́ rẹ̀ lọ́tọ̀ tẹ bá fẹ́ bùn lẹ́rìn ẹ lè bùn o náà gbọ́dọ̀ dín kankan mẹ́ o tẹ̀wọ̀n pọ̀pọ̀lọpọ̀ abáni ta yẹn ran o lè lọ́pọ̀lọpọ̀ wọn pẹ̀lú ńgbà tí bá ní kí ọ yóò sì máa bí ẹsẹ̀ sí bẹ́yà ìlàrin ghana mọ̀tò nínú gbogbo oríkì kọ̀ọ̀kan yóò máa mékiri kọ̀ọ̀kan wọ́n ti ẹlòmíì perfect nínú olè jíjà ọmọ bí ẹsẹ̀ máa kó bí ẹsẹ̀ máa kó bí ẹsẹ̀ máa kó aa ó làgbo yìí ti wá rí tiẹ̀ tẹ́gbẹ́ta mẹ́ta lọ́lọ́ọ̀dà fún tó fi ẹ̀yà wọn lẹ́nu ẹ̀yìn ìgbà táwọn pa táwọn kún tẹ́ lọ́hàn táwọn pété mẹ́ta lónìí. ẹsẹ̀ kẹrin ti sọ̀rọ̀ subhanallah kọtọ kata kankan nínú ẹran wa àwọn kan wá kóra wọn jọ wọn ní àwọn nídìí awọ àwọn ẹran tẹ pa tó gbogbo awọ àwọn ọmọ wọn ta o ẹkú jáde fáwọn ẹ ta kankan nínú awọ ẹran nínú ẹran ilé ayín ẹ gbọ́dọ̀ ta ẹ yà fún yẹn ni àbí kẹ fi sàǹfààní fúnra yín tẹ́lẹ̀ ìjẹun ti jẹ mẹrun àgbọ́dọ̀ ta nǹkan